我们邀请的是，做到这个十二二五。 àti ẹ̀ oúnjẹ wọn ò tiẹ̀ lọ déédéé àwọn tí máa ń jọ ọ́ lójú kò ní wúlò ẹ̀rí ẹlòmíì yóò ti máa dá owó jọ láti January lónìí tó bá di December òun ó fi ṣe nǹkan báyìí at the end of the day bóyá nínú ètò Ọlọ́run owó yẹn wá gba bòmí lọ yóò wá ní pa ah, aṣáàdúgbẹ́ ọba tó jẹ́ Ọlọ́run ló tí a ò kó ṣe nínú kó tí a ò jẹ ìjọ àti sẹ́mi yẹn torí bẹ́ẹ̀ náà bí olówó. O homem do barco não foi nada, não chegou, ara wọn ó ti wẹ̀ fún wọn ṣùgbọ́n wọn tó ṣáájú ẹni pé pàtí ọlọ́run pé àlejò wa Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run pétrọ̀ ìrísí ọlọ́run kíkà lẹ́yìn kọlá ibi ìmọ̀ ọlọ́run wa torí pé kò sí ní tá a bá fẹ́ ṣe tí ò bá ti sí nínú ọmọ ẹ̀ afáyẹ́ kọ̀ọ̀kan ìgbà tó yẹ pé ìmọ́lẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ tó lè tàn sí gbogbo nǹkan tí ó sì máa rí àwọn tá a bá wà lórí social media sí láàrin táwọn èèyàn dáwọ́ lára eléyìí lè sí ọ̀rọ̀ tọ̀hún lè sí ọ̀rọ̀ eléyìí ó sọ̀rọ̀ ẹ tí ò ti ẹ kó sọ̀rọ̀ kan kò nípa ló dìde wọn á sọ̀rọ̀. nínú mi nínú Al-Qur'an wàlẹ́dínà utul ilma darajat ọlọ́ni àwọn onímọ̀ atúnwá gbé wọn ga ju àwọn olùwàbọ̀dọ̀ lọ torí pé ká padà síbi àkọ́kọ́ ìmọ̀lẹ̀ yẹn fi ń dá nǹkan mọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ìmọ̀ ló gbé wọn débẹ̀ ṣé wọ́n rí àwọn onímọ̀ ọlọ́ni atúnwá gbé wọn ga láwọn olùgbàgbọ́ òdodo mo sọ̀rọ̀ kan ní ìmọ̀ wáyà bí mi àwọn méjì kan wà mọ́ṣáláṣí bẹ́ẹ̀ lọ́sùn lọ ọ̀rọ̀ tó ń ṣe lò ẹnì kan sùn ẹnìkan sì yan náfìlà ṣẹtọ wa sọ fún ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó wá lóní sórí ẹni tó sùn yẹn olóore ìbù ó lọ lọ́wọ́ ṣọ́ra kó o gba ayé sínú ayé ẹmọ́ bínú òun kàn ní fóun béèrè so ṣẹ̀tọ́ wa sọ fún àwọn ẹbí máa dé o nígbà tẹ́ni ẹ wá jí ẹmọ́ bínú lórí ọlọ́run ẹ dákun tó rọrùn fún ọlọ́run láti kó gbogbo orí ayé kó kó sínú ayé àpárá wọn wà láti ní iṣẹ́ ìtọ́lẹ̀ kò sí tó ṣòro ṣe bọ́lọ̀ èso tìǹbà ìtumọ̀ ẹni pé ẹni tó sùn yẹn onímọ̀ èyí ní ìyẹn èyí tó ń ṣe gan kò dá lójú nítorí tó bá dá lójú náà wà kò sí nǹkan tó ṣòro ṣe fọlọ nínú tó le jù láyé téèyàn bá ní ẹ̀jáàmù tó ga òun náà nígbà tí alẹ́bí musa alẹ́ sọ́ra tó sọ́ra tó ń bá àwọn ọmọ tó ń kópa ní israẹli tó ń kó wọn lọ kúrò lọ́wọ́ fẹ̀rẹ̀ áhùn ìtàn tí ò lè parí láyé nígbà tí wọ́n wá sáré títí títí àwọn fẹ̀rẹ̀ áhùn sì ti pọ̀ lẹ́yìn wọn. wọ́n bá débi òkú bá ṣẹlẹ̀ mọ́ àwọn ọmọ ànábì Adam àìní sùúrù àìní sùúrù wa náà ló padà mọ́ tó bá wa in those cases nígbà tí wọ́n débi ìrẹsì yẹn wọ́n bá ní á ìrẹ́ musa àgbàdo àfìgbàdo kó bá wa finally kó kúkú já dúró wa jẹ́jẹ́ ká máa ṣẹlú wa ń bi tá a ti ń ṣẹlú làkàna fẹ́rẹ̀ lánà ìbá dá fún wa nísìnyí ọ̀tún bá ń kó wa sínú wàhálà bóòlù àìlẹ́ kọjá mi omi ọlọ́wọ́ àpàjẹ́ mi ní bí tó ti pẹ́ tí wọ́n ti rí ojú ọ̀rẹ́ bọ́lọ̀ wọn bá àlejò láṣẹ ṣe torí pé kò sí tó ṣòro ṣe kò sí tó ṣòro ṣe bọ́lọ̀ ọwọ́ á ń yà wá lẹ́nu pẹ̀lú bọ́lọ̀ wọn bá àlejò láṣẹ bàbàrà àwọn onímọ̀ lẹ́ni àwọn àfa àwọn olóòbí gbọ́mọ wọn lọ́mọ bára wọn jà bí pé tí wọn bá lọ ọbẹ̀ yẹn wọn ní jẹun àwọn àfa wọn wà á múra bí ìgbà tí wọ́n lọ ojú ogun níbi ìnáwó sallallahu alaihi wasallam báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe níbò míì anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ní wáìlú liman la ya'lam ebi ọlọ́pọ̀lọ́ máa bẹ́ẹ̀ tí ò ní mà wa kadhalika àìdọ̀ wáìlú liman alima thumma la ya'lam ebi ọlọ́pọ̀lọ́ máa bá onímímà tí ó sì lo ìmọ̀ rẹ̀ torí pé kullu ilmi wà bá lọ ara sọ yíbi illa man amila gbogbo mímọ̀ á sọ mọ́ ẹni tó ní báyìí tí ó dàbí ìgbà tí yẹn fẹ́ hàn di ààrẹ ìlà àmìlàmì àfẹnudọ́ ṣiṣẹ́ ní ìwé torí pé ìmọ̀tẹ́yà ni tí o, fi ṣiṣẹ́ àwọn afáwọn ní àlèémù bìlà amálẹ̀ kàṣájáde bìlà afámálẹ̀ ẹ̀ẹ́rí mímọ̀ láì fi ṣiṣẹ́ kàṣájáde bìlà afámálẹ̀ ó dàbí èso tí o, ní igi àmì ó dàbí igi tí o, léso yorùbá ní kí láǹfààní orógbó apá kò ẹ́ kò láwẹ́ atúmájọ́ ní ẹgbẹ́ ní òkùnkùn tó tí ìṣòro bá dé sọ̀rọ̀ àdòsọ́nà òṣìṣẹ́ wọn bá ní ta wá bẹ́yẹ ìmáàmù àkọ́kọ́ ìtawọ̀ kàjẹ́rẹ́ àtàkọ́wò ni pé ta ló mọ àlùkùránì jù nínú wọn tọ́gbẹ́ ọmọ ọlọ́mọ àlùkùránì bákan náà ta ló kọ́kọ́ ṣe é jìlá nínú wọn tọ́gbẹ́ ọmọ ọlọ́mọ ṣe é jìlá nínú kékeré òfin kéré àgbàlagbà tó wá wà kó síṣẹ́ kan tó ní ibi tó wá wà Na yẹ pẹ̀lú àwọn àgbàlagbà náà Islam ò fojú kékeré wo àwọn àgbàlagbà tó láti rí wípé bí ó tiẹ̀ jẹ́ wípé ìmọ̀ ibi tí ààyè onírìnnà wà ó ga àwọn kẹfẹ́ wà tó ń lò gbọ́dọ̀ ọbalú tó jẹ́ kó gbọ́dọ̀ jẹ́ priority fóun na láti ṣe bákan náà ká lọ mọ̀ gbogbo pata, onímọ̀ pátá gbogbo àwọn aṣáájú pátá bá dídọ́ bẹ̀rẹ̀ àdìkíámà yóò máa bí wọ́n léèrè gbogbo àwọn tí wọ́n ń darí báwo ni wọ́n ṣe ń darí wọn gbogbo àwọn tẹ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ṣe ń lo ẹ̀kọ́ ìjẹ́ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà ayélé ìnìbẹ̀ bá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kí ó ta ní wọn àsáré kọ́mọ́lé ní màmá eré wòlímà ni wọ́n ń sá wọn àsáré pé kọ́mọ́ ní màmá eré wòlímà ni wọ́n ń sá ọmọ kan àtọ́ máa ń wá sí kíláàsì wa níbi tí wọ́n ti ibi àwọn ajẹ́bí kíláàsì táwọn lọ ọmọ yẹn ẹ̀ lè mọ̀ bọ́lọ́ lé kéwú láyé pẹ̀lú dírẹ́sì ọwọ́ àdìjọ́ kan mo wá ta kéwú kan ọwọ́ afẹ́ máa kọ̀rẹ́tì mi ó fẹ́ máa ó fẹ́ máa sọ òfin tí mò ń kà fún mi mo wá bú sẹ́ẹ̀rì mo wá farabalẹ̀ mo rí pé torí wípé ètò pọ́pọ̀ fi ṣiṣẹ́ ṣe ó ti wá dé ó máa báyìí lọ́wọ́ àwọn tí mo ní ṣe sùúrù díẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó mọ̀ ètò ìfẹ́ mú bẹ́ẹ̀ ọ̀yà kà wọ́n ó sì ka àwọn kìíní yẹn successfully bọ́ tẹ́ ẹ bá rí ẹ lè mọ̀ pé kẹ̀kẹ́ wà lára tó ta lọ ayédàlẹ́ ni ẹ̀ à ń kẹ́kọ̀ọ́ kò sí morals mọ́ kò sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìwé là ń kọ́ kò sí morals mọ́ àdébùwà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ àdébìsí ni ẹni tó bá ti ní jìjù kó máa ṣe tó ṣe kó mọ̀ ṣe tó so àìní ti jú yẹn lẹ́ni ó ti kó lọ́pọ̀lọpọ̀ wa yà àwa náà fẹ́ dress afẹ́ bá òjò tí tí tí tí tí tí ń tó ẹkọ́ tó lára ó sì ń bọ́lẹ̀ lára wa ó wọ̀ pàrí tó lọ́pọ̀ ṣẹ̀ṣẹ̀ dáadáa fún wa àbẹ̀lọ́ àwọn àfa wa kọ́ ló ṣe àbá tí wọ́n ṣe there are much to learn àwọn àfa tẹ́ máa ń sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kékeré kan pè láàfà àyè ṣàfà ṣé gbogbo àṣọ yẹn wọ níjọ́ kan wọ́n invite wọn lọ sí radio station kan radio station yẹn wọ́n ti wá invite ọmọ kéwù wọn kan wá wọ́n béèrè fàtiwá kan lọ́wọ́ ẹ̀ wọ́n wá dáhùn fàtiwá yẹn so wọ́n wá gbé bàbá wọn padà wá sórí radio station yẹn bàbá wọn wá dáhùn tó wà contrary sí tẹ́ni yẹn dáhùn wọ́n wá sọ fún àwọn àfáà kan nínú àwọn ọmọdé kí wọ́n yẹ wọ́n wá bí lánàá pé àwọn bí níbèrè ọ̀gbọ̀n ni wọ́n ṣe dáhùn ṣé so irú ọ̀rọ̀ àwọn ẹ̀ ó dàbí ọ̀rọ̀ ọlọ́pàá tí ò tí ì jáde skul tó ti lọ fi jí dáná àti gbogbo ẹni ẹ̀ náà ó ti ṣó pé bó bá padà jáde náà àwọn ọ̀gá tí ò ṣe náà yẹ ọ̀rọ̀ kò ṣe rárá so ipò àfà ipò tí ó lágbára púpọ̀ ni ipò onímímọ̀ ipò tó yẹ pé yóò máa sáàfù yóò máa sáàfù ṣùgbọ́n lẹ́ni àfà ń ṣọ̀kadà torí pé kò fẹ́ jẹ́ aráàlú pé káwọn ará alẹ́ rẹ̀ ó lè rí kẹjẹ tí àwọn èèyàn bá sì ní bùkátà sí tó bá wá pé tí ò bá dáhùn wàá lọ òde kí ni wọ́n ṣàfà ẹ̀jẹ̀ lọ ẹ kò tí ẹ̀ mọ wá ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀ mọ ẹgbẹ́ àfà ń jẹ ó tiẹ̀ wá tó gbà wẹ̀ tó bá tún wá tún mọ̀ ọmọ wọn bá tún yan jákà wọ́n tún mọ mọ́nítọ̀ jákà tí wọ́n yọ sí lọ́dọ̀ bóyá nígbà wọn parí àwẹ̀ àwọn afárá ni ti ń ta ẹ ti yọ ẹ ti yọ ẹ ni yóò ṣe bó ṣe yẹ ká ṣe kódà ẹ rí tábàyọ jákà èyí tó dúró lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n bá yọ jákà ẹ rí wọ́n sì tún lọ́ kan Yorùbá sọ pé léèrè pé ṣó ní rìfáínárì hmm, tí a bọ́ ní táwọn fi ń wọ olówó lọ́dọ̀ tí a bá wà ní abájírí jìbìtì kan ṣe ẹ lórí gbogbo tó ní lákàtúntì ẹgbẹ́ olóko wọn mi lò àwọn tó bá lójú agbo ní ìsìn torí ẹ̀gẹ́ kíkó sáṣọ ní ìsìn kò jẹ́ ká mọ ẹ̀ wá ti ra pé aṣọ bí mélòó kan tó pẹ̀tẹ́ sí kó èèyàn bá dé náà nìyẹn ṣó ní rìfáínárì àwọn ò ní rìfáínárì lábàáyé tún nílé ṣó ní private jet olóhùn ní pa olùsìn ní ọ́ tó عنكم اوفوا بوعدي الله ان الله بصير بالعباد الحمد لله الحمد لله àsọ̀rìdì wàkún má àsọ̀rìdì ẹ máa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ọlọ́run ẹ máa wà pẹ̀lú àwọn tó páyà ọlọ́run torí pé àwùjọ àwọn tá a bá rò papọ̀ mọ́ yóò define irú èèyàn tá a jẹ́ àwọn kan bẹ̀rẹ̀ bá dúró tì wọ́n ìmánì yóò lè lékún níṣẹ́jú kan kò ìmánì yóò lè lékún láyé àwọn kan sì ń bẹ bẹ́ẹ̀ bá ní nǹkan kan kódà ọkàn yóò bá ìgbé alihamdulilayi sallallahu alaihi wasallam. òṣèlú ọba ní ẹ̀rí àpẹẹrẹ ẹni tí ń bẹ pẹ̀lú àwọn ẹni rẹ àtàpẹẹrẹ ẹni tí ń bẹ pẹ̀lú àwọn tí ń ṣa ẹni rẹ àlẹ́bí àpẹẹrẹ wọn dàbí onípẹ̀fì àti alágbẹ̀dẹ. àlẹ́bí ṣe rí ẹni tó bá wà pẹ̀lú onípẹ̀fì àǹfààní mẹ́ta ni ó mọ̀ rí àǹfààní alákọ̀ọ́kọ́ ó lè débi pẹ̀fì yẹn kó gbá kíní ìlú oòrùn ó sì rà ń ó lè wọ pé ẹni tí ó ń ṣe pẹ̀lú yẹn wà àdánù ló ti wà bí ìwọ náà gba ilé ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ọ̀wọ́ òórùn dídùn tí ń bá ń gbọ́ níbi pẹ̀fíìmù yẹn àǹfààní ló jẹ fún ẹtì tó bí ìwọ̀n ti ẹ̀ kéwú bí ẹ bá wà láàárín àwọn onímọ̀ ọkàn yóò balẹ̀ because àwọn ọmọdé náà bá ń gbọ́ àwọn ọmọdé ọwọ́ pé ẹtì ẹ̀já lọ kírun ìsìn náà bẹ́ẹ̀ sì ni àwọn tó ń bẹ pẹ̀lú àwọn èèyàn burúkú dàbí alágbẹ̀dẹ ẹ̀rí alágbẹ̀dẹ ilé tí ń bẹ lára ewu yẹn tó bá irú aṣọ fáfáà mi wọ̀ ẹ̀ tó bá tó lọ́dọ̀ alágbẹ̀dẹ tó wọ̀ aṣọ ayé bàjẹ́ torí pé tí náà bá ti ta sí yọ̀mọ̀ bàjẹ́ tó alẹ́bí sọ̀rọ̀ mọ́ wà lọ sálà nínú àdìsí ni alẹ́bí ni èèyàn máa ń bẹ pẹ̀lú ẹni tó nífẹ̀ẹ́ sí. sábẹ́fẹ́lẹ́ ilé oṣiṣẹ́ ọlọ́run arákùnrin kan ó wà pẹ̀lú àwọn kan ṣùgbọ́n kò ṣe bí wọn alẹ́bí nínú èèyàn máa ń bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ sí bí ò bá nífẹ̀ẹ́ sí wọn kò lè wà ń bẹ̀ ìfẹ́ tó ní sí wọn òun ló jẹ́ kó wà ń bẹ̀ kò dẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní wọ́n yẹ kó ahadukum man yuqallil ẹ wò dáadáa ẹni tẹ́ wò lọ́rẹ̀ ayò ẹ jẹ́ kó jẹ́ ni tí ó mọ tó lè tí wàhálà bá dé tí ó lè ràn yín lọ́wọ́ tí ó lè bọ̀rọ̀ lọ́wọ́ tí ó lè fi gbọ́ yín irú àwọn yẹn wọ́n mọ̀ ọ́n ìṣẹ̀lẹ̀ èèyàn kan lọ́wọ́ ṣùgbọ́n ẹgbẹ́ Eh, olóyìnbó ní you don't be sure what you don't have ẹni tó fẹ́ ràn lọ ẹni ẹ náà ó gbúdọ̀ ní tó jẹ tẹ́lẹ̀ ẹ̀kú náà kó tó lórí ràn lọ tí ò bá jẹ ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹ̀kú yóò mọ láti mọ dákú wàhálà ni ọmọ bàbá mi kọ́lá kó fẹ̀sí dára wọn. bákan náà òtí ọlọ́run sọ láyé kan fún wa ó ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo wa pátápátá adáranjẹ ni wá o ọlọ́wọ́ sì béèrè lọ́wọ́ wa bá a ti dá ara wa jẹ dandan gan ni ọ̀rọ̀ òwúwa lé ẹ tó bá mọ̀ pé ọlọ́run ó bi òun léèrè bóun lòun ṣe ṣe bí ayé o àfàlẹ́yà àwọn abẹnugan rà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó jẹ́ kí dáadáa kó pọ̀. dáadé ọkọ̀ láti gbà tílẹ̀ ti mọ́lẹ̀ níwá ẹ̀ tábà bí wá lè gbé dáadáa wọn láti ṣe lónìí ẹlòmíì bẹ́ẹ̀ lè wọ́n tọ́ka dáadáa kan lóṣù. ìjọ kan ó mọ̀ ọdún kọ̀tọ́ ọdí ọlọ́ àgbẹ̀. àlẹ́bí ni lẹ́yìn lẹ́kẹ̀ló dá ta ló ti fún aláìní lọ ta ló ti fún aláìní ní ìkẹlẹ́ ní ó mọ̀ ọdún lọ́wọ́ ta ló ti gbé aláìsàn wọlé ní ó mọ̀ ọdún lọ́wọ́ ìgbé lẹ́yìn ìdájí báwo ló ṣe sáré ṣe irú àwọn kẹ ọdẹ àkóhùn ṣe ń bọ̀ arákùnrin kan ó rẹ̀ òun sì lọ bẹ̀ o ìgbà tó ń bọ̀ búrẹ́dì tọmọ òun dání òun fún aláìní kan tó ń bá pàdé lójú ọ̀nà ẹ̀rù ẹja wà nínú àwọn tó lọ ṣe dáadáa dáadáa yẹn náà òun láwọn fi ṣe tàwásùn sọ́dọ̀ ọlọ́run tàwásùn ni pé ẹni tí ń ṣàdúà yóò máa fi iṣẹ́ olóore rẹ̀ yóò máa fi sìnrè fún sọ́lọ́run èèwọ̀ ọlọ́run wọ́n la pé torí tiẹ̀ ni mo ṣe ń ṣe báyìí mo ṣe ń ṣe báyìí tó bá jẹ́ pé torí tiẹ̀ ni mo ṣe ń ṣe bẹ́ẹ̀ jẹ́ kí nǹkan báyìí èmi náà fẹ́ kò tó kò dìgbà téèyàn bá lọ orí òkè kí nǹkan ó tó ṣe ẹbí wọn léèrè gbogbo àwọn tí ń lọ orí òkè gbogbo àwọn tí ń lọ ṣáyé wọn ti wá dà tó ti wá dà fún ọ kò sẹ́nìkan mo máa ń sọ kò sẹ́nìkan tó lè fi agídí mú Ọlọ́run láti ṣe nǹkan tí ò kò sì sí ẹnìkan tó lè stọ́ọ̀pù ọlọ́run láti ṣe nǹkan tó fẹ́ ṣe kò sí ẹni náà ṣùgbọ́n ọlọ́run sọ fún wa pé wọ́n ń fọ òkú ìtura múrin lọ́gbà ẹ kó o gba àlàáfà yìí wá sọ́dọ̀ ọlọ́run nínú wọn àbá sínú gbèlè báyìí ọlọ́run rí wájú bó ti ń ra wa lọ torí pé a sí ń bẹ̀ ńgbà tó dá wa a kà bára wa láyé náà ni nígbà tá a ti sí ń bẹ̀ ẹni tó wá ní wá òun náà ló lè control affairs wa ìdí ni ẹlọ́run mi sọ pé òkè tó bá fi pé ìtọ́nà ọba ń ṣe òtẹ́ ọlọ́run fani yá fúrújú mi tá a ta sàmà ọ̀dà kúrò lábẹ́ ẹni tọ́lọ́run bá ṣe òtí ọlọ́run kúrò lábẹ́ sánmà ọlọ́run kó wá lọ́mọ sí ọlọ́run bí ẹ dákun ṣé sánmà tá àmọ́ ibi tó ló tó pin dé tó pin rẹ̀ wà ṣó ńlá kúrò lábẹ́ rẹ̀ ìtumọ̀ ẹni pé àní choice nìyẹn àfi ká gba tọ́lọ́run ọba àlekọ́lá ń ṣe fún wa lẹ́yìn ká ṣe sùúrù ká sì gbà kádà pé àtìtọ́lọ́run fẹ́ lélẹ̀ tó bá tún ijó mi náà yóò mú nǹkan mi wá but tí mo mọ̀ ni pé kò possible kò possible kọ́lọ́ ọmọdún yẹn ń lu wàlá ọ̀ká náà ọ̀rọ̀ tẹ̀ kó nà kó jẹ́ nǹkan nínú ọ̀sẹ̀ kódà kó jẹ́ ẹ̀kan nínú oṣù kódà kó jẹ́ ẹ̀kan nínú ọdún èyàn ò rí pé ọjọ́ ọwọ́ lè má gbọ́dọ̀ lọ bọ̀ ìwọ́n mọ̀ pé hmm, òní ó yàtọ̀ ẹjọ́ òrówó ra káàdì sórí fóònù yóò ra káàdì yóò ṣe sọ́ọ̀bù yóò ṣe everything yóò kàrí kó rọrùn níjọ́ yẹn ó lè jẹ́ ọjọ́ kan ọlọ́run sì lè ṣe tẹ́lẹ̀ omi lọ́sẹ̀ kan ọlọ́run lè ṣe tẹ́lẹ̀ omi lóṣù kan ó sì yí ọlọ́run bó ṣe máa ṣe àmọ́ tiwa ní pé ẹ̀já wa bẹ̀ òun ló mọ bó ṣe programọ́ tu ìgbésí ayé wa òun náà lọ́dẹ̀ ṣe mọ bó ṣe máa ṣe tí ó rọrùn àbẹ̀rọ̀ ọlọ́run ṣàfẹ́ kí ìgbésí ayé wa rọrùn gbogbo tí a lọ kan lọ sí ọlọ́run sọ fún wa gbogbo tí èsì wọn sọ fún ọgọ́sì èmi tún láì ní wọn a àwọn lẹ́ni táwọn gbúdọ̀ ṣe nǹkan kan tó wà very important fún a ẹ mọ̀ pẹ̀lú ọ̀nà ìpè july ni wọ́n wá tó gbà ṣé mo ṣú ọ̀nà à july ni o ti dé kọ́lọ̀ máa lè wọlé àwọn ọmọ sọ́kò kúrò sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣàìṣọ́ wa ti jọ́lọ́ lọ àbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a fi ṣe pàápàá ju àwọn abáyé ilé àwọn tí gbogbo ilé retí pé àdájú pé bẹ́ẹ̀ mẹ́rẹ̀ dé bọ̀dá wa bẹ́ẹ̀ mẹ́rẹ̀ dá padé ọwọ́ ṣe kò sí fún wa ní gbogbo bí táwọn aró kan sí ọlọ́wọ́ kó sì fún wa torí pé nísìnyẹn ni kò wọ́n kan kankan síbi kankan lẹ́yìn ìtọ́nà bá fún wa àbẹ̀lẹ́ wọn bá fọlọ́ kó bọ̀ aláṣẹ àbẹ̀lẹ́ wọn bá kó bọ̀ aláṣẹ ẹ jẹ́ àṣà mi ọlọ́wọ́ kó bọ̀ aláṣẹ. àmín ni ara. ẹ tún ṣe dáadáa ọlọ́wọ́ kó bọ̀ mí láṣẹ. ẹ máa ṣàmìsì bóyá tẹ́ ẹ̀ bá wà lè ṣàmì fún ayé lè ṣàmì fún mi ọlọ́wọ́ kó bọ̀ mí láṣẹ. ọlọ́wọ́ kó bọ̀ mí náà láṣẹ kó bọ̀ mí láṣẹ atuava numa